kí ìtura lè wà nínú iṣẹ́ ìjọ ọlọ́run ni bẹ́ẹ̀ ni sà. ìtura lè wà ṣé àdúrà orúkọ jésù òkú ni àbí ẹ pé ẹ tọ́ bọ́ sí. iṣẹ́ ìsùn nìyẹn sà. iṣẹ́ ìsùn. Ah, kí mo wá fẹ́ pè é ẹ máa fura sí àwọn òjíṣẹ́ ọlọ́run lóde òní ìkookò apanijẹ ni púpọ̀ nù wọn o tí wọ́n fi aṣọ àgùntàn bóra ilé ayé ti dòbírípo báyìí àwọn tí ọmọ ènìyàn lè sápamọ́ sọ́dọ̀ wọn wọ́n ti di ìkookò apanijẹ bá a bá sọ wípé kò sí òjíṣẹ́ ọlọ́run tòótọ́ mọ́ lójú àwọn ẹlòmíràn yóò dàbí ọ̀rọ̀ àsọgbọnnu àwọn òjíṣẹ́ ọlọ́run tòótọ́ ò pọ̀ mọ́ láyé òde òní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti fi dá gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ náà lójú wípé àwọn yóò jẹ́ kí ààbò wà lórí dúkìá àti ẹ̀mí wọn àwọn yóò sì mú iṣẹ́ ààbò ní kókó àti ní òkúkúdùn kí àwọn ènìyàn kí wọ́n lè sun oorun àsùnforí lóṣù ká àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n ti ṣe àṣeyọrí lórí àwọn afurasí olóògùn owó àti agbésùmọ̀mí kan ní ìpínlẹ̀ náà tí wọ́n fi ilé ìjọsìn tí wọ́n fi ń ṣe bojúbojú ṣiṣẹ́ bí. we are one Professor Samuel Babatunde sixty seven years of age a pastor in charge of the church, and one Haruna Afolabi, 42 years of age, a traditional worshipper, were arrested. The floor of the church was dug as described by the first suspect, and parts strongly suspected to be human parts were dug out therein. We have commenced forensic investigation into the case, and I want to assure you all that no crime detected will go unpunished. ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Ahmed Ilyasu nígbà tó ń fi ojú àwọn afurasí agbénipa náà hàn ní ilé ìjọsìn níbi tí wọ́n fi ń ṣiṣẹ́ ibi àti láti lo ẹ̀yà ara ọmọ ènìyàn ṣe oògùn owó afurasí tí ó pe ara rẹ̀ ní olùṣọ́ tó sì jẹ́ wípé òun gan ni ìkookò tó ń pa àwọn ènìyàn jẹ ó fi ibi tí àwọn máa ń sin òkú àwọn ènìyàn tí àwọn bá pa sí ó fi hàn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n sì gbẹ́ ilẹ̀ ọ̀hún láti fi ojú gan ní ibi tí wọ́n ń sin àwọn ènìyàn ọ̀hún sí. kí ìtura lè wà nínú iṣẹ́ ìjọ Ọlọ́run ni kí bẹ́ẹ̀ ni. ìtura lè wà ṣé àdúrà iṣẹ́ èṣù nìyẹn sà ah, kí mo wá fẹ́ pè. two peoples. only two. yes. which are which are. na Iwo Road Ibadan. you kidnap one person from Ibadan. two all of two. all the two from. Ibadan Ibadan yes. so how, how old how old are they. ten and twelve. ten and twelve. are they male or uh, female. female one female one male. When you kidnapped them, where did you take them to? To the church. To the church? Yes. What now became of those that were kidnapped? So, what yeah. happened to them? I don't know anyone for that one. As I leave, I give the Baba now come out. How much? How much were you giving? Then, then give him fifty thousand naira. But the master, the, the head of the master, I don't know the how much they give them. But then give me one one child fifty thousand naira. Let me reiterate here once again that Ogun State will never be a comfort zone or a safe haven for criminals, as we will not leave any stone unturned in our efforts to smoke them out from their den and their holes, wherever they are, so that the citizens of and law-abiding citizens of this state can live with their eyes closed. ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ó rọ gbogbo àwọn ará ìlú ó sì gbà wọ́n nímọ̀ràn wípé kí wọ́n máa ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó láti lè dẹ́kun ìwà ibi àti ìwà kò tọ́ láwùjọ wa kí ohun gbogbo kó lè máa lọ ní mẹ̀lọmẹ̀lọ. subscribe kẹ́ máa rí àwọn iṣẹ́ wa tuntun ìjà owó ìlú rárá àṣà àdáyébá worldwide lórí youtube a máa ń ṣe àfihàn àṣà àti ìṣe ilẹ̀ yorùbá lóríṣiríṣi àwọn ìròyìn yàjóyàjó ọ̀rọ̀ nípa àwọn olóṣèlú ilẹ̀ wa ìdánilẹ́kọ̀ọ́ nípa wíwá ojútùú sí ìṣòro lọ́nà títí ìbílẹ̀ ẹ̀bùn sì máa ń wà fún àwọn ènìyàn lóòrèkóòrè subscribe ẹ lè máa rí àwọn iṣẹ́ wa tuntun ìjà owó ènìyàn rárá.